wọ́n ni báwo la ṣe máa bá bóò lọmọ kí ṣe máa bá àfà rẹ̀ lò eléyìí odidi tíra kan tàti àmọ́ ní ṣókí ọmọ kí ó kó pán àfà rẹ̀ lé kó ran àfà rẹ̀ lọ́wọ́ kó rí àfà rẹ̀ gẹ́gẹ́ bí èèyàn kó rí àfà rẹ̀ gẹ́gẹ́ bí onímímọ̀ kó sì rí wípé gbogbo nǹkan kọ́ ni àfà rẹ̀ mọ̀ tán táfà bá ti ṣàṣìṣe kó mọ́tẹ̀ láṣìṣe àfáà ọmọ kéwú kèé rí àfá rẹ̀ bí bí annabi ara abadan wani idha aradta an ta'rif makana shaykhik fajalis ghayra tó bá fẹ́ mọ lẹ́bù ìmọ̀ àfá rẹ̀ jókòtà àfá mi ṣùgbọ́n ṣe pín káàkiri nìyẹn kò sẹ́ntọ́nà bá ti ah, àfá kan ó ní ara ò ìkàámà tó hàn sílẹ̀ ó lè ṣùgbọ́n tó bá ti jẹ́ òdodo lọmọ kí gbọ́dọ̀ mọ wákàtí ẹlòmí torí wípé àwọn àfá kan ń sọ̀rọ̀ nípa àìṣètò kùdìẹ̀kùdìẹ̀ léyìí tó ní ipa tó pọ̀ lórí ọ̀rọ̀ dáwà táfà kan gbé kalẹ̀ táwọn àfá kan wọ́n kọ̀rẹ́ ti ẹ̀ ọmọ kí ó mí sí sọ ó sì máa ẹni ẹ̀dí kíni ó sọ mọ́dọ̀ta ìyẹn sí sàlàfíyà kàlàfíyà nìyẹn ìsbíyà dáyẹ́kọ́ nìyẹn ní ṣe ìsìlámù tẹ́tíyé ọmọrí ìnà ilẹ̀ rọ́dà rọ́dà àlè kò sẹ́ni tí wọ́n kí ń gbọ́rọ̀ lọ́wẹ́ tó bá sọ̀dọ̀dọ̀ kò dẹ̀ sẹ́ni tí wọ́n ìdọ́rọ̀ padà fún tí ó bá rí sọ àfanábíwa Muhammad sallallahu alaihi wasallam ṣe bó làfá rẹ̀ yóò wá di yóò kò lè sí àfà tí wọ́n lè sọ̀rọ̀ nípa òun náà tó ti yé kò sáfà náà wọ́n tẹ mọ́jú kọ́ máa sọ̀rọ̀ nípa èèyàn lọ ẹ́ kò sẹ́ntí è sọ̀rọ̀ nípa èèyàn kò sóńtọ̀ òun bá ń tara ọjọ́ lókù kò sóńtọ̀ òun tí ó wà lóhun nìkan pẹ̀láwọn kan tó ní sọ̀rọ̀ ẹnìkan kò sí kí ló ń sọ nípa ẹ̀ ni ṣódodo ni wọ́n ń sọ ni àbí wọ́n ń bà á jẹ́ àbọ́n parọ́ mọ́ kókó nìyẹn àmọ́ kan máa sọ̀rọ̀ nípa ẹnìkan bóòlù ó tàn

tánàbíwá muhammad sallallahu alaihi wasallam sọ fáwọn sàábà pé innama basharun mithlukum bẹ́ẹ̀ ṣe dàbí èèyàn lèmínà dàbí èèyàn ansa kama tansawna èmi a máa gbàgbé bẹ́ẹ̀ náà ṣe ń gbàgbé fa idha nasitu fadhakkiruni tí bá ti gbàgbé ẹ rán mi létí anábí ọlọ́run balẹ̀lẹ̀ ó kí inú irun ọ̀pẹ́ àwọn sàábé wọ́n wá pẹ́gọ̀ síta wọn lè sọ fún tánàbí fi wọlé ló fi wá padà dé pé ah kí ló dédé lọ́lé yìí ìlú wá ń bà wọn àti sọ̀rọ̀ dhul ni wá ní ya Rasulullah ó ní àkó sọ̀rọ̀sọ̀rọ̀ nasit ṣọ́lọ̀ dínú kù ní àbọ́lọ̀hun àbúwò gẹ́gẹ́ ló gbàgbé arábìnrin ma kó sọ̀rọ̀t ọmọ nasitu ọlọ́run àbúwò dínkù bẹ́ẹ̀ sì ní mi gbàgbé no bẹ́ẹ̀l nasita ó gbàgbé anábì ọlọ́run bá ní so ní pé bẹ́ẹ̀rù bójú wà fún wọn láti lè fèsì sàràfíyà wa lélẹ̀ ìlànà alùsùnà lélẹ̀ kò sáfà àti yìí lè sọ fún ah yao stars báyìí olùmúṣàkíyèsí àmọ́ mọ́ kí kó wá sọ àfá rẹ̀ di annabi ọlọ́run eléyìí ò sí lánà islam wallahi àfá tó bá sì gbé rẹ̀ kalẹ̀ bẹ́ẹ̀ nìyí kò lọ mọ́ kí gidi àwọn mọ́ kí tó fẹ́ bá ti ẹ̀jẹ́ lọ́dọ̀ ọlọ́run nìyẹn gbogbo àwọn àfáwà àwọn ìmáàmù tí wọ́n ti lọ mọ́mù Shafi Ahmad ibn Hanbal gbogbo wọn mọ́mù Malik rahimahullah gbogbo wọn kí náà máa ń sọ tí ń bá sọ tẹ́bà mọ́bí tí mo ti sọ tẹ́bà sọ orí yín ò pé ẹ gbọ́dọ̀ mọ́bí tí mo ti sọ mọ́mà <laughs> bá lẹ́nu pé tóun bá sọ̀rọ̀ kan ẹ ń sọ tóun sọ ẹ sì mọ́bí tóun ti mú tóun ẹ ọ̀rọ̀ ńlá ni gbogbo àwọn afáàwà yìí náà jà rádàrà wọn kúrò níbi àtàmọ́dìyàbíyà pé titiwa titiwa ìlànàwà ìlànàwà ìlànàwà kí ló wá dé àwà táwà tó gbẹ̀ di wọn tó rárá sí pẹ́tọ̀ àwà sọ afáwà di wọ́n á bèèrè lọ́wọ́ pé ṣígbà tó jáde wọ́n tilẹ̀kùn bẹ̀ ni tó mọ́ tó pé sàlàfíyà ni sàlàfíyà dádúró àṣíkásù dádúró kò yé alìmọ́nàdì sàlàfí àtọ̀dẹ́kọ̀tù sàlàfíyà ó dádúró àwọn àfá èèyàn àtàfá àtọmọ kéwú oníkálùkù wá dádúró ara wa làá fi ń tì sí sàlàfíyà sì nìyí bí yàn bá fi ẹ̀gbin tó so má jẹ́ kí àfá kan ẹni àfá náà ló yẹ jẹ́ àtẹ́ ìmí tí mo sọ̀rọ̀ yìí ọmọ ti tí sọ tó bá tí ó bá wrong ní sáàtù sọ́nà final bó bẹ́ṣorí bú ti fact na ah, ni a ẹ̀bẹ́ afẹ́ òtí ìfẹ́ ni fúradí òtí hàn dókítà kan ló fẹ́ kó àwọn tí ìṣàlù súnà wọlé àwọn tí ìṣàlù fẹ́ kó wọlé láti wọ́n ní ẹdùnà tí dókítà wọ́n ní kẹ́ ma fi dòktoríyà ṣe jàmbá nínú mọ̀ ní tó bá ṣe mọ́ bá wọn àfáwà lò á wọn ìyẹn ṣàpọ̀lẹ̀ àfà ni àmọ́ túmọ̀ sí pé tó bá jẹ́ ẹni tí kìí ṣe òdodo tó máa wí kádìjúgbà àìdìjúgbà á gba òdodo lọ́wọ́ wọn lọ́wọ́ èyí tí èṣe òdodo ànígbà lọ́wọ́ wọn